náà ìzọ́kùn lọ ọ̀pẹ̀rẹ̀ ṣe ìzọ́kùn lọ ọ̀pẹ̀rẹ̀ náà nínú àwọn ìgbégi tó tún wà ní ẹgbẹ̀rẹ̀ sí ìbéèrè wọ́n ní ẹ̀dọ́kùn ẹ bá pàkíyèsí sí àwọn obìnrin látàrí tọwọ́ pọ́kánlé tó ń ṣẹlẹ̀ láwùjọ wa yìí nípa mo fẹ́ bọ́ ọkọ mo fẹ́ bọ́ ọkọ dànù wọ́n ní mo fẹ́ bọ́ ọkọ dànù pé àwọn òṣùbà ọkọ lọ mọ́ àwọn fẹ́ kọ́kọ́ lẹ̀ so wọ́n ní èyí tó ṣẹlẹ̀ láàrin ẹ̀gbọ́n àwọn àti ìyàwó ẹ̀ wọ́n ní wọ́n fa sábàbí ọ̀rọ̀ táwọn fẹ́ sọ yìí pé tàbí ni ìyàwó ẹ̀gbọ́n àwọn gbé ìwé wá wípé òun sì mọ́ fún ẹ̀gbọ́n àwọn pé ìwé dàbí yìí ọ̀rọ̀ gbà ní kóòtù ni àwọn ti mọ̀ pé n tí ẹ̀sìn ìsìláàmù bá so gẹ́gẹ́ bí ìjì ẹ̀sìn ìsìláàmù náà nìyó fi tú wọ́n ti wá di pé àsìkò tó wá di pé òsè mọ́ wá kọrí kóòtù ẹni nínú àwọn ọ̀rọ̀ tí àwọn bá arábìnrin wọn sọ́njọ́ ọ̀hún náà àwọn ó ní kò sí ń tọ́ka àwọn pẹ̀lú ìdáhùn ọ̀dọ́ yìí ṣe pé tó wù àwọn làwọn ṣe jáde rìn ó ní ẹ̀dá kan obìnrin tó ń fi ìsìláàmù so ju ẹ̀ wáyé pé nígbà tí ó wà tú kọ́ọ̀sì lọ lọ láti lọ lè jáwé wọ́n ní ẹ̀dàkùn jẹ́ irú ìgbìlẹ̀ àwọn oṣù ìdákùn lọ padà. ṣèṣàkùn kẹrọ ìbéèrè yìí ó ní àlàyé nínú torí pé àkọ́kọ́ náà àlàyé nípa kẹtọrọtù àtọlá ìkọ̀kọ̀ sílẹ̀ láwùjọ ètò ń pọ̀ jù kóbìnrin kọ́mọ lóun ọkọ̀ọ̀kọ̀ bá a ṣe máa ń pè lédè Yorùbá nù àmọ́ nínú ṣẹ̀ríà kò sí ti ń jẹ́ kóbìnrin kọ̀ọ̀kọ̀ obìnrin lè béèrè fún pé yọ̀ǹda mi àmọ́ ìkọ̀ ọkọ kò sì ti ń jẹ́ bẹ́ẹ̀ àmọ́ Yorùbá lẹ́wù ẹ̀rí tó mọ̀ ní o ti kọ̀kọ́ lẹ̀ kí ń jẹ́ kó kọ̀kọ́ lẹ̀ ọkọ ní kọ àyà sílẹ̀ ọlọ́run ọba ò gbé ikọ́ kọ́ ikọ́ ikọ́ ọkọlé obìnrin lọ́wọ́ ètò gbé lọ́kùnrin lọ́wọ́ ní ikọ́ àyà èyí tó bìnrin lè ṣe tí wọ́n ń pè ní alukólẹ̀ tí sẹ́rí àpè ní àtàtẹ́lẹ̀ àlùmọ́rán atúnáfàá kọfẹ́ bọ́ òkun ìjáyà alẹ́ fún ọkùnrin pé wọn ṣàyà rẹ mọ́ ṣẹlẹ àfààyè yìí lẹ in the state of necessity tí nǹkan bá lè mọ́bìnrin ìnira ìpọ̀ tí ìnira bá dojú ẹ̀ tóbìnrin bá wá ké jáde pé a ah, òun ò lè bí ààrẹ tí ọkùnrin tí máa ń fi ìnira kan ìyàwó ẹ̀ dẹ́sẹ̀ ìfàǹkẹ́sẹ̀ríà ò gbé ìkọ̀kọ̀lé obìnrin lọ́wọ́ tó bá tó stage tí ara ní obìnrin à sẹ̀ríà ò ní kó kú bẹ́ẹ̀ o ọmọ faradà náà ni o òsì tó ṣe ibi tọ̀ ó ṣe kìnnì kan àtàwọn ọ̀rọ̀ míì náà torí pélé yìí náà ń ṣẹlẹ̀ ẹ̀rí ẹlòmíì ẹ̀ wò pé à obìnrin yóò kú gírí balọ̀ yìí kò bú lálàáfíà inú òórùn burúkú ló wà ọkùnrin yóò láàánú ìyẹn kéèyàn lélẹ́yìn eléyìí pé sẹ́wọ̀n kú lélẹ́yìn àbí pọ̀tì láwùjọ ó lè tún sẹ́kùn táwọn àwọn mí ọmọ sọ fún gbà tọ́ tí ẹ nu èyí tó yẹn nu wọ́n sì rí pé oríṣiríṣi ewu ṣẹlẹ̀ sómìnrin ìrìn àkànnà bẹ̀bẹ̀ tó bá tó stage tí ara bá ní obìnrin obìnrin lẹ́tọ̀ọ́ nínú ṣẹ̀ríà kó ní yọ̀ǹda ni tó bá wá ṣe pé obìnrin yìí ó rí ọkùnrin yìí lọ́kùnrin tí ò ṣe sọ fún ó lè jẹ́ ìkòkò ọkùnrin ìkòkò hẹ́hànà nínú ilé ń bá gbọ́ kọ́dà obìnrin ní òtún gbọ́dọ̀ kọ́ńpléǹtì ta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láwọn oríṣiríṣi tóbìnrin mi ò ti dìdàkudà èsì dídìdìrín sínú ilé tí ò ní yóò ṣàti dá mọ́ká sí obìnrin náà tó bá tó stéèjì tó bá rẹ́ni tájí obìnrin náà ó lẹ́tọ̀ọ́ láti lọ sí court ṣùgbọ́n court wo náà mo fi ní ó lálàyé mahakimu shar'iyya court sẹ̀ríà mi bẹ́ẹ̀ kóòtù tí èsì kóòtù ṣẹ̀ríà ń bẹ̀. so ibi tá a ṣe nínú Islam kọ́dà bí wọn ò so ń kóòtù kóòtù lè tú igi kóòtù oyè tá a so ní ní kóòtù a lè tú ibo ṣẹ̀ríà kóòtù lè tú látara wípé ní tí kóòtù wà fún òun náà ní kálàfíà jọba tí ara bá ní obìnrin débẹ̀ tó fi wá sájáde aa nítorí òun rí rè bí kọlọ́kọ́ pa òun jì kò tiẹ̀ rí tòun rò mọ́ kò tiẹ̀ fún òun ní jíjẹ ọkọ̀ fún òun mu kò tó ń kàn wá ìnira lòun fi ń gbé àti tó bá wọlé báyìí tó ń báyìí kínní kan tó bá gbá òun ní ẹ̀ṣẹ̀ àfi ìgbà tí ọjọ́ mi òun dákú ọjọ́ mi òun sábẹ̀rẹ̀ sí gbogbo àwọn ìnira àti kó sọ pé ìwọ àárẹ̀ tí ń ṣe ọ́ náà ni ọ́ pa ọ́ tí n bá gbọ́ òlùlọ ṣùtù kan lọ ẹ̀ṣùtù rẹ̀ náà ni kìnnì kan àtàwọn oríṣiríṣi bẹ́ẹ̀ tóbìnrin wá rí i pé báyìí báyìí ẹ̀ka ń ṣeun ara nìyẹn tó bá fi sítájáde dé kóòtù irú kóòtù náà tó bá fi sọ pé kóòtù lẹ́tọ̀ọ́ láti ṣe fọ́sílù kó sókun yàrá wọn nínú àwọn ọ̀nà tí kóòtù máa ń gbà náà ni kó fún níwèé pé lọ fún ọkọ yẹn lọ fún níwèé àwọn kan yẹn ló bí ọ̀pọ̀lọpọ̀ area court tí ń bẹ láwùjọ tí wá bí torí pé láti Ìlọrin àbíkápù ní Kwara lọ sí gbogbo north níta ní area court òun náà ń pè ní customary court láti òkè lọ́hùn láti bí ọ̀yọ́ lọ sí ọ̀ṣun gbogbo lẹ́ south west òun náà náà ń pè customary àmọ́ nǹkan ń wá ọ̀pẹ́rẹ́tì yàtọ̀ tó fi jẹ́ pé gbogbo customary court láwọn tá a sọ yìí àwọn stéètì southern part of the country àwọn ọmọ gbogbo eléyìí wọ́n ń kọ́kọ́ ọ̀rọ̀ kúlẹ́rù ọ̀rọ̀ mìíràn ń pín gún gbogbo àwọn kan tó kọ́mọ̀ nínú àwọn area court tó ṣe pé area court yìí àìrákíkálì òun tó kéré sí sẹ̀ríà court èyí tí area court ọba lè yanjú òun ni ó lọ sí sẹ̀ríà court so kò túmọ̀ sí pé àwọn àkíyèsí náà máa bẹ láwọn area court pàápàá jùlọ bóyá àwọn míì tí wọ́n ń handle rẹ̀ àti àmọ́ bá ṣe gbé kalẹ̀ ìtìdá wọ́n gbé kalẹ̀ lórí ìdájọ́ sẹ̀ríà ni kìíní yẹn wá ní tafalùtù ti fẹ́ ṣẹlẹ̀ ń bẹ̀ kí ni tafalùtù òun náà ní àṣejù obìnrin ọkàn ṣe súkẹ́súkẹ́súkẹ́ yọrọ jáwé ó ti wá fẹ́ máa jọ bí ìgbà tó ṣe pé àbóbìnrin ga ló ní mílíkù tọ̀láàkì lọ́wọ́ ibi tí àbúrò ti wà ń bẹ̀ ni ṣùkẹ́ṣùkẹ́ ọ ti jáwèé fún un kí ló ṣe àìmọye tó ń ṣẹlẹ̀ láwùjọ tó ṣe pé ojú kòkòrò ìranù àìfẹ́ kan ṣe ọfẹ ká lè kó àgbẹjọ bá fẹ́ sá lọ kámọ lè kó ọfẹ yìnyín fún ìkan ọfẹ dámọtú lọ fẹ́ sá lọ bọlá kọtù lọ sá lọ tọ ọfẹ sá lọ àwọn ọmọ tó fẹ́ sá lọ ń tún wọn ọbẹ̀ sá lọ port harcourt túkàn ọ̀sà ńlọ ńlọ ìbò nílọ ńlọ agbọ́dọ̀ tàgbó ní port harcourt láìla ìlànà yọkàn rẹ nìkan mú mọ́nà kan wá ní ńlọ kọ́ọ̀tù ńlọ jáde sùkún yẹn tàfàlù torí pé ìjọ kí kóòtù ṣe tó máa gbọ́rùn kàbáyé kó ṣèwádìí torí ọ̀pọ̀lọpọ̀ wọn parọ́ yà olùsí mi kò fún jẹ lẹ ẹbí olùmọsí olùmọsí kí ewu gan kóòtù ìgbẹ́wà ẹ fún mi ìwé gbẹ́gbẹ́rẹ́ kan so lọ́pọ̀lọpọ̀ gba kóòtù náà wà ìnváìtì ọkùnrin torí kò tẹ̀sí pé ìmílẹ́tì náà máa ń gírántì kẹ́lẹ́ yẹn ní àwọn area kóòtù yìí wọ́n wà ní ṣé gbogbo kílíìmù rẹ̀ yìí síbẹ̀ lórí gbogbo tí ń pariwo yìí ìjọsẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ wọn kò tọkùnrin wọn tí wọn bá yẹn mọ obìnrin alábòsí kóòtù náà ní granted lọ́pọ̀lọpọ̀ ìgbà sí ní tírénì tí àwọn adájọ́ yẹn gbà ní pé ẹ lọ yànjú ẹ fọbọ àfọ hakaman min ahlihi wa hakaman min ahliha ẹ lọ yànjú ẹ lé ilé lẹ ti wọn ò ní ìmúṣẹṣẹ láwọn ibi tí mo sọ yìí ò náà bá pa àti ẹni tí wọn kàn máa ní ìwé òun kìí ṣe pé ìwé ó ti olùtán náà nù so amúpọ̀lọpọ̀ ọkùnrin mi náà understand ó ti mú ìwé wá o ó ti jáwé ẹlòmíì náà ìtì ń retí tẹ́lẹ̀ mu àti ọ̀dà fún ọba wọn ìlú ọ̀ ló mú ìwé wá ó ti fara ní bíbẹ̀ ni òun náà ló mú ìwé wá múra rẹ̀ òun náà ló lóun ó máa kó o tó mú ìwá ìdíkẹ́díkẹ́ bẹ̀ jáde ìdí ń fẹ́ tẹ́lẹ̀ náà torí pé kò ní kàn sí tẹ́lẹ̀ ọkùnrin mi bẹ̀rẹ̀ ọkùnrin mi sì ní kọ̀ mọ́ ìdájọ́ yẹn wọ́n ká ìnváìtì ẹ̀ ní ọmọ yẹn wọ́n sàgbà kó wọn ọlọ́kọ̀ọ̀tù kan o ṣe lọ fẹ́ nu orí kóòtù gẹ́gẹ́ bíi pé wẹ́ àmì ó tì wọ́n mọ́lé so ẹlòmíràn ìdí kóòtù rí jẹ́jẹ́ mi mo jòkó ẹlòmíràn mọ̀ so wọ́n ìnváìtì ẹ̀ ní kọ́ra mi máa ń bẹ́ẹ̀ nù tó níyẹn pé kọ̀kọ́ ó yọjú bá wa yọjú tó bá explain ó sì nǹkan tí ń sọ ọmọ yìí o ẹbí lágbájá ẹ jẹ́ ká pò òbílẹ̀ wa ẹ jẹ́ ká pò ẹni tó ṣe kínní kan wa kí ni mo ṣe fún kí ló ṣe ní tó ṣe kínní ní tó ṣe wọ́n dẹ̀ gbọ́rọ̀ yẹn wọ́n dẹ̀ gbìyànjú láti yànjú ẹ̀ àmẹ́kẹ́bílì àmọ́ tó bá hàn sí wọn ikú wọn fara ni ọ̀n ẹni yìí ó sì wọn ọkọ ní sẹ́yìn wọn ọkọ ìyàwó wọn ẹlòmíọ̀ta bí ọkọ ìyàwó bẹ́ẹ̀ ní ọkọ ìyàwó rẹ̀ ó ti ń pè ìyàwó rẹ̀ gbogbo tó ń ṣe fún yìí ń kọ́ ní bó ṣe ní ọ̀nà àwọn àrùn ọ̀kọ́ náà ni kọ́ọ̀tù lágbára láti ṣètò mi láti kọ́ gbogbo nǹkan yìí ṣẹ̀ríà sódà tí èèyàn fi ní máa fi ìtẹ̀mí ẹnìkan takáìtì ìṣẹ̀mí tó yẹ rọrùn ìṣẹ̀mí lọ́kọláyà ìṣẹ̀mí rọrùn ìṣẹ̀mí ìfọ̀kànbalẹ̀ ìṣẹ̀mí ìdámọ̀ràn ìsẹ̀mí kọ́là bẹ́ẹ̀ ní ìsọ̀nà sáńdì nǹkan ìyanjú ẹ̀ àmíkébìlì kìí ṣe pé àwọn tó bá wá fẹ́ di pé kò ṣeé gbé pọ̀ mọ́ ẹsẹ̀ǹsì kọ́ọ̀tù mu àwọn tó yàn wá ní àwọn òṣò yìí ni wọ́n sáájú náà ti sọ ìgbé wa wọn irọ́ lẹ tú ẹ̀ tún gà ìrọ̀ o wọ́n lè tú ìdín kọ́ọ̀tù o tó bá jẹ́ kọ́ọ̀tù kìíní tó ní ìbámu pẹ̀lú ṣẹ̀ríà irú eléyìí tó wá ṣe obìnrin ló béèrè fún òun náà ń pè ní alukóló ìkútàlà àti nàfàhà ọjọ́ra rẹ̀ kó nínú báńdéèjì wàhálà eléyìí òun ló wá ní àwọn òfin míì tó rọ̀ mọ́. Àgbẹ̀gbà gbogbo tó ń fún máa tó ń fún tẹ́lẹ̀ yọgbà ẹgbẹ̀gbẹ̀ nìkan bá kó yóò kó òun náà ni o torí pé obìnrin yìí ọ̀rẹ́ dì láti sacrifice àwọn nǹkan kan kódà tó bá jẹ́ pé òun ló lẹ̀tọ́ yẹn tẹ́lẹ̀ olórí ẹ̀ ní máa rí sòtìyé tó kọ̀ bá ní ọ̀yá orí ọ̀rọ̀ ló ṣe mọ́ torí wọn bì ní kóòtù náà pé so rẹ́dì láti dá sàdáàkì tó fún ọ padà dáwọ́ rẹ̀ tó wá ní kò sí ọ̀run kálá yóò dá padà ní wọ́n sì lóun fún láwọn kìnnì kàtẹ́rẹ̀ lọ́wọ́ ilé fún ọ kò fún wọn náà nù yóò gba gbogbo ẹ̀ padà náà ni àwọn kì í gbé bí oúnjẹ o oúnjẹ tó ń ń bọ̀ láti jọ ọ̀pọ̀ àà èyí nǹkan kì í ṣerú àwọn nǹkan míì tí ò lẹ́tùmọ̀ yóò gbé ẹ lọ àwọn nǹkan tó sì wà tó ní especially alimaha irú nǹkan yìí òun ni yóò dá padà wallahu ta'ala àlàwàlà náà.